الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إجوالك كولوني هو لا شهر ابن حوشب يعني خرجنا مع ابن عمر فقال له سالم الصلاة قال يا أبا قال الصلاة يا أبا عبد الرحمن الصلاة يا أبا عبد الرحمن لابي أقلتي الإمام البخاري كان باب هل يكني أباه إن جاء èèyàn ma lè máa pe bàbá Baba ní bàbá lágbájá lè máa pe bàbá ní bàbá a ti rí i pé kò kéèyàn máa la orúkọ mọ́ bàbá lórí ìgbóòlẹ́dọ̀ a máa pe bàbá yín ṣé gbogbo gbà bàbá mi bàbá mi bàbá mi náà àbí tó bá ń pé bàbá yín yẹn ó ti ní ọmọ kan tó máa lè máa tí wọ́n ti dá bàbá mọ̀ tó ṣe pé tó bá ti pè ọmọ yẹn mọ́ wọn àwọn náà ti mọ̀ pé àwọn ni wọ́n ń pè ṣé ìwọ tó jọ mọ̀ míì ẹni máa pè bàbá rẹ bẹ́ẹ̀ àbí bàbá mi bàbá mi náà ni ọkàn lè máa wí ìsáyò mi tí ó bí báyìí tí ó ṣe pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam náà ni wọ́n rí gbogbo àwọn ọ̀rọ̀ yìí gbà lọ́dọ̀ rẹ̀ pé ẹ lè pe bàbá yín bàbá alágbájá ẹ lè pe ìyá yín níyà alágbájá ṣùgbọ́n. So, níta àbá rí lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ náà àdìsọ́ náà afẹ́ wo báwo ni àwọn aṣáájú wa rere ti máa ṣe so that láti ẹ̀jẹ̀ pé ńgbà tí à ń wá àwọn aṣáájú wa yẹn là ń wò so wọ́n ní ọ wá nínú kan tí ẹnìkan sọ yìí pé àwọn ń pè ní ibn Hawshab láwọn kan. pẹ̀lú abdullah ibn umar abdullah ibn umar sàábìlù ó sì jẹ́ ẹni tó ṣe pé ó ti gba islam láti kékeré rẹ̀ a sì rí bó ti ṣe jẹ́ pé ó fẹ́ kí wọ́n sí àárín àwọn ọmọ ogun tí ó kópa nínú ogun ní ọjọ́ ogun Uhud ṣùgbọ́n táwọn ẹbí ìfojú pọ́ kéré wò ó tó wá bíi pé wọ́n gbà wọlé lọ́jọ́ ogun Khandaq Abdullahi bin Umar yìí nínú nǹkan tí a màmá nínú tàgbésí ayé rẹ̀ òun náà ní kó jẹ́ ni tí máa ń ṣe ojú kòkòrò púpọ̀ púpọ̀ láti rí i pé wo àwòkọ́ṣe ànábọ̀ Muhammad sallallahu alaihi nínú gbogbo nǹkan tó láwọn ọmọ wọn láwọn ọmọ nínú ọmọ rẹ̀ ní Salim nínú ọmọ rẹ̀ ní Salim ọmọ Abdullahi ibn Umar nínú ọmọ rẹ̀ náà tún ní Abdulrahman so ṣùgbọ́n ìtàn máa ń sábà pè máa òun náà ní Abdulrahman lọ táwọn ń lọ táwọn ń lọ ọmọ rẹ̀ tí ń jẹ́ Salim ń bẹ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ sẹ́lìmì yẹn wá fẹ́ pe àkíyèsí bàbá pé àsìkò sọ̀lá ti ti tó ẹja ti sọ̀lá sọ ọmọ ni ọ̀sọ̀lá ya aba abdulrahman ẹja ti sọ̀lá ẹ̀yin bàbá abdulrahman ẹja ti sọ̀lá ìwọ bàbá abdulrahman sọ àrí pé. nínú àwọn aṣáájú rere ẹni tí máa pe bàbá rẹ̀ ní bàbá alágbájá ọwà so ọmọ òun ẹ ṣe sọ̀hábé ṣùgbọ́n bàbá tó jẹ́ sọ̀hábé ìgbà tó máa pe ní bàbá alágbájá kọ̀kọ́ fún tó eléyìí mú a pé kò burúkọ bàjẹ́ tọ́mọ bá pe ọmọ míì pe bàbá rẹ̀ pé bàbá alágbájá. sọ eléyìí túmọ̀ sí pé ọmọ ìyá láìlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ míì tí ó tún wà ń bẹ̀ ọ̀nà tó ni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká fẹ̀sìn ká fi kọ́ àwọn ọmọ wa kò sí nǹkan kankan tó níye lórí téèyàn lè fi ta ọmọ rẹ̀ lọ́rẹ bí ẹ̀kọ́ ẹ̀sìn nítorí pé ilé ayé tá wà yìí ibi tó le gidigidi ni lágbọn pé àǹfààní gbébẹ̀ kò pé méjì kò sí ayé àtúnwá kan ẹyọ kan tá a bá ti gbé yẹn náà ni tó bá ti kó ń bẹ àlọ ọ̀nà so èyí tá a bá wá ṣe ní àwọn àjẹ sábàbí tá a tara rẹ̀ rálùjẹ́ náà àbí tá a tara rẹ̀ rí náà kọ́lọ́mọ́sí wa lọ́ọ́ máa náà so lábẹ́ bẹ́ẹ̀ ẹni tó lè jẹ́ kí ọmọ yín kó là tí ò ní jẹ́ kó ṣègbè kó ṣòfò kó pàdánù kó jóná òun náà ní kẹ́kọ̀ọ́ lẹ́sìn so òun ní nǹkan téèyàn á máa fi sọmọ lóore tóore yẹn sísì máa bẹ fọmọ títí láéláé tí Abdullahi bin Umar tí ó bá fẹ́ sìn fi mọ́ ọmọ rẹ̀ àmọ́ òní máa jẹ́ni tí ń pàkíyèsí bàbá lọ síbi pé ọ̀sọ̀lẹ̀ síbẹ̀ náà làwọn ọmọ tìyín náà sára tẹ́yìn náà fi ń kọ́ ọmọ yín náà lẹ̀sìn ọmọ yín ọmọ pàkíyèsí ń pè bàbá mi àsìkò sọ̀láàtì ti tó wọ́n mà ti pèpè fún sọ̀láàtì wọn ò mà ní pẹ́sì kọ́ ọmọ à ẹ bá ti bá ọ̀rọ̀ ara yín débẹ̀ ń pẹ̀lú ọmọ yín ẹ kú oríire nìí ṣùgbọ́n láyé tiwa lónìí á rí pé ẹ̀sìn yẹn kọ́ ni tó ní kálukú nínú àwọn èèyàn ń jìjàdùn àti kọ́mọ rẹ̀ bí ilé ayé ayé ìní tá ọ̀pọ̀ ẹ̀mẹ́yé tó bó lọ́mọ́ sì kólé ayé jọ orí rẹ̀ ni bàbá òkúlé lórí ẹnìkan ò bọ́ máa ronú àtúbọ̀tán ṣé gbogbo adọ́bá jókòó ní family level sáà máa ń rò ó pé ọlọ́run dákun má mà sẹ́nìkan nu wa lọ́mọ náà káwá dé lọ́la gbẹ̀ndà òkè yá mi wọ́n máa béèrè pé lágbájá tàbí dòdò làgọ́ ẹ̀ eh, wọ́n máa ń bẹ ní sọ̀wá ìjàhìn ń bẹ nù náà jahanna ọlọ́run dákun má tètè wà bẹ́ẹ̀ tó kàkẹ́ ẹ̀ sẹ́kọ́ abí máa ní ìdùnnú ẹ̀ sẹ́kọ́ abí máa ní ìdùnnú so ìyẹn tí wò lẹ rí gbà lórí ọmọ tọ́mọ òfin jọ́ máa wọn ní bàbàrà wọn ní bàbàrà ìṣèkìlọ ọkọ máa ka ọmọ níbi kíní níbi kíní níbi kíní ṣèkí bó wọn ṣe rí sí islam bó ní islam rí sí wọn oní tó jà torí ẹ wọn pe bàbá rẹ pé ọsọlẹ ìdílé tí wọn bá máa lórí ẹsùn ìdùnnú ńlá ni fún bàbá pé ọmọ pàkíyèsí òun sáà náà. ìdùnnú ńlá ni fọ́mọ bí èmi ni mo tètè ta bàbá mi lólobó fákòókò sọ láti tètò ẹ̀kọ́ ńlá sì tún wà ń bẹ̀ pé ọmọ wa yára sí dáadáa ṣáájú gbogbo aráyé yòókù ọmọ wa bọ́ọ̀lù ti fẹ́ jọ nìkan bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí ní fún aróyìn tó tẹ̀lé yìí so ètò kíkà kọ́mọ akọ́mọ yára yása ṣáájú gbogbo ara yòókù kọjá lẹ́kẹ̀ èbú ṣáájú gbogbo ara yòókù kọjá ọmọ tó bẹ́ńbẹ́ kú bẹ́ẹ̀ ṣáájú gbogbo ara yòókù èyí náà ó náà láǹfààní kẹ tí wọ́n lè máa sọ pé ọmọ abúlé ọmọ rẹ ọmọ rádaràda torí ẹ̀ ẹsẹ ká kíyè sáàrin yẹn eh. tó ènìyàn àbá ah, abdulrahman abdulrahman yẹn ọ̀kan eh, eh, nù àwọn ọmọ tí abdullahi bin umar tó bí ni òun ni wọ́n máa fi ń pè so ẹ̀kọ́ mi tún ni pé ọmọ tá a kọ́kọ́ bí òun ni wọ́n máa fi pè wá ọmọ tá a kọ́kọ́ bí ni wọ́n máa pè má wa ya aba abdulrahman ẹjẹ lọ́wọ́ àwọn ọmọ tí ń pariwo yẹn kẹ́ bá ń kó wọn jọ. Hmm. so ya Aba Abdulrahman àwọn ọmọ tá a bá kọ́kọ́ bí wọn bá pè má wa. so ẹgbẹ́ wa tó tún tẹ̀lé lẹ́yìn wọn náà ni ẹgbẹ́ wa tó wá látọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhu ẹni tí a pé ọmọ rẹ̀ pè é ní bàbá alágbájá ṣùgbọ́n kíyèsí tó bá yẹ pé pípè tí ẹ pé bàbá yín ní bàbá alágbájá ẹbí sọ wá náà ìgbà wáyé wọn kàn túmọ̀ sí pé ẹ pè wọ́n ní bàbá alágbájá lórúkọ ọmọ tó lẹ́kọ̀ọ́ nù tó sì mà pé kò yẹ kóun ó pe bàbá òun ló kọ kóun lakọ mọ́ wọn lórí sọ ẹ̀kọ́ nù àmọ́ tó bá kó o pé bàbá rẹ̀ ń bàbá lágbájá nítorí pé wọ́n ń wò pé wọ́n náà ti dàgbà gan kò yẹ kó mọ̀ pé rú rẹ̀ bàbá kan ló bí ọ ó yẹ kó máa róró ọ̀pọ̀ jábọ́ láti sọ́mà òtò wá fẹ́ sọ bàbá rẹ̀ di ọ̀rẹ́ rẹ̀ yóò sì máa sọ fáwọn ọ̀rẹ́ rẹ pé àbókè nìkan àbókè nìkan àbẹ́yìn náà ti máa rí látìgbà tẹ́tí wa kéékèèké so ọ̀rẹ́ yín kan tẹ́tí wa ń sùkú onídéjọ́ àbó Maria ẹnìkan àbó fòzíyá ẹnìkan àbó Ahmed ẹnìkan àbó sọ́álẹ̀ ẹ̀hẹ́n wá jẹ́ pé rúbẹ́ náà ló ń pe bàbá rẹ ní ah, ah, àbó Abdulrahman àbá Abdulrahman àwọn tó máa sùkú ọ̀lẹ́kọ̀ọ́ náà nìyẹn ọ̀lẹ́kọ̀ọ́ náà nìyẹn so ìyẹn ni pé wàá máa ma kí ló fà á tí mo fi ń pe bàbá mi ní bàbá alágbájá mo fẹ́ sọ́ra fún líla akọ mọ́ bàbá mi lórí èsì ní tinú tẹ́lẹ̀ náà láti pè wọ́n ní bàbá mi so ṣùgbọ́n mo tún rí i pé nínú ẹ̀kọ́ náà ní kí n tún rí i pé bàbá lágbájá láì jẹ́ pé mò ń ṣe bẹ́ẹ̀ láti yọra mi kú nínú àwọn ìtọ́jọ́ ìgbà náà ni ọjà sí ẹ̀kọ́ ìgbà tó tẹ̀lé lẹ́yìn wọn láti dọ̀ ibn Umar qal lakin abu hafsin umaru lakin abu hafsin umaru qabl lakin ó ń bẹ nínú akhawatu inna akhawatu inna fi inna. أن كأن ليت لعل so gbogbo àwọn àdáwàtì yẹn wọ́n máa ń fún orúkọ ní fathan yóò wá fún khabaru ní rafa bí kò sọ pé inna Allaha wahidun inna Muhammadan rasulullah so a rí i pé. orúkọ alákọ̀ọ́kọ́ yẹn gba fatha orúkọ ẹlẹ́kejì gba dhamma so ìgbà tí yẹ bá ní la'alla la'alla ahamada hadiru tìgbà ló dé dáná pé làákín abu hafsin wọn sọ pé aba hafsin umara wọn ni làákín abu hafsin umaru nítorí pé làákín níbẹ̀ yẹn mukhaffafatu min at-taqila wọ́n ti yọ wọ́n ti yọ ṣẹ́dà kúrò lórí rẹ̀ ìgbà tí ò sí ṣẹ́dà lórí rẹ̀ kò ní fún tọ́wá lẹ́yìn rẹ̀ ní nọ́sùbà so tí ó bá sì fún inú ká pé oyin orúkọ tó tó wá lẹ́yìn rẹ̀ yìí oní kọ́bọ̀rù làákín al-mukhaffafa min al-thaqila yẹn ké làákín qada Umar qada kò sì lè wá ní ismu làákín nítorí pé iṣẹ́ lòun làákín ń bùkátà orúkọ sèyí àti tàwíìlì rẹ̀ ètò Ibn Umar sọ fún yìí ni pé làákín qada. أبو حفص عمر شو bàbá Hafs ìyẹn Umar ó ti ṣe nídàájọ́ a nídìí ìdájọ́ tó ṣe ń bí torí pé àwọn gbàgbé àkọlé tí ń bẹ lókè ń bí ni pé ṣé ọmọ lè pe bàbá rẹ̀ ń bàbá lágbájá ẹni tó ṣèdájọ́ tí wọ́n ń sọ nípa kó ṣèdájọ́ ibi bàbá tiẹ̀ ni so òun náà wá sọ pé bàbá Hafs bóun ṣe ṣe nígbà tí ń sọ nípa bàbá rẹ̀ lọ́mọ náà ṣe fún un lójú rẹ̀ pé bàbá Abdulrahman ọ̀sọ́lẹ̀ mo rò pé yé wa eléyìí túmọ̀ sí pé bàbá yín tí ò bá ti jẹ́ nítorí pé òun wò pé wọ́n ti ń di ní ńlá tí ò jẹ́ kó ní bàbá lọ fi ń pè lọ bàbá alágbájá kò burú lẹ́yìn rẹ̀ ìnàbó onítìrọ iná mú báàbò ojú bi waslati rahim tó ti ṣe jẹ́ ọ̀ràn èèyàn kéèyàn ó sokun ẹbí pọ̀ wọn mú wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó ti síwájú náà ìyẹn náà ní í ṣe pẹ̀lú ṣe dáadáa sóbì rẹ sópọn ẹbí pọ̀ tó ṣùgbọ́n níbí báyìí wọ́n ní àlàyé nípa bó ti ṣe jọ̀ràn yìí kìí ṣe nọ́mbà fẹ́ nọ́mbà tú láti ní ọ̀ràn àyàn ẹni kéèyàn ṣe kó sópọn ẹbí pọ̀ ẹni tó gba àdìsí wa kò lẹ́yìn ibùnú màǹfà. tó ń fún wa nírò يعني قال جدي يا رسول الله من أبر قال أم قال أمك وأباك وأختك وأخاك ومولاك الذي يلي ذلك حق واجب ورحم موصولا ó ní bàbá bàbá òun ló bi ànábì sallallahu alaihi wasallam léèrè pé ta ni màá máa ṣe dáadáa sí nínú àwọn èèyàn wọ́n á ní ìyá pẹ̀lú bàbá rẹ̀ ìyá pẹ̀lú bàbá rẹ̀ àbúrò lóbìnrin pẹ̀lú àbúrò lọ́kùnrin àbí ẹ̀gbọ́n lóbìnrin pẹ̀lú ẹ̀gbọ́n lọ́kùnrin àyàn ni pé àwọn ọmọ ìyá lóbìnrin àtàwọn ọmọ ìyá lọ́kùnrin àtàwọn èèyàn rẹ tí wọ́n tún tẹ̀ láwọn eléyìí. a lè pé níbi àwọn obìnrin obìnrin obìnrin lànà bí kọ́kọ́ wí ummaka wa abaka ukhtaka wa akhaka wọ́n wí bẹ́ẹ̀ nítorí sísokùn ẹbí pọ̀. ó pàtàkì kéèyàn ọmọ fọwọ́ àwàdà mu nítorí nínú àìsókun ẹbí pọ̀ àwọn obìnrin náà máa ń sábà pàtì tí wọn ò ní kọ̀ pé kókun ẹbí àwọn já láàrin àwọn sí sọ àwọn tó lẹ̀ yẹn tí wọ́n síwájú kẹ́ ẹ má bàa jẹ́ kókun ẹbí ọjà màmá rẹ̀ àti bàbá rẹ̀ màmá lẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ ìyá bìnrin àti ọmọ ìyá kùnrin ọmọ ìyá bìnrin lẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ ìyá lọ́kùnrin lápèjúwe ní ìsinyìí wọ́ ọ lè máa wọ́nà láti sá mọ́ ìyá rẹ̀ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbà o lè máa wọ́nà láti pàyàtì lọ́pọ̀lọpọ̀ àsìkò torí pé àmọ́ òkú wàhálà wọn ti pọ̀ jù níjẹ̀ta kọ́lẹ̀ béèrè kíní kan ní mọ́ fún un ẹtú ni kí n wá ń dúró ha kí ni wàhálà èmi náà ní kẹtí mo fẹ́ gbọ́ láyé abẹ́ ẹ̀kọ́ so bàbá rẹ ẹ̀mí ló bàbá rẹ ọmọ pè ọ́ pé tó bá pé bàbá ń pèèyàn bàbá ń pèèyàn nínú bàbá ogún bàbá kan lẹ́rù àmọ́ màmá ń pèèyàn màmá ń pèèyàn nínú yogún pẹ̀lú ògbọ́n lọ ẹ̀rí àmẹ́sàn tẹ́ pé wàhálà wọn lékele ẹ̀ torí bọ́lọ̀ ń ṣe dáhùn obìnrin yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe dáhùn ọkùnrin tí ọmọ èèyàn sì máa fẹ́ tọ́lá obìn ọmọ tọ́jú obìn gan òun náà sì fẹ́ máa sá fún ya rẹ̀ ẹni tó wàhálà màmá òun ti pọ̀ jù kò sí jálẹ̀ fún màmá tí ó tó wọn tó à ń gbórí sírísì tó ẹlòmíràn ló gbọ́ màmá òun màmá òun níta lọ́rùn ká tó <laughs> kọ́ bàbá wa lọ di pé ọ̀bọ̀ ìkọ́ọ̀tì ya ọ̀sá fún yàrá rẹ̀ wọn kọ́ da pọ̀ rẹ̀ nítorí nature ọgọ́lọ́ ṣe dọ́kùnrin èèyàn lè má lówó wà láàyè àmọ́ bí máa sábà fẹ́ ti ọkùnrin lára láti máa pè fún mi ẹ̀ẹ́ o tiẹ̀ wàá wò mí o rò pé ẹ mọ́yì ẹ mọ́yì làwọn bàbá bàbá tó bí àwọn ọmọ tí nǹkan ṣe wọ́n tí ò ní ránṣẹ́ pọ̀ mọ́ ẹ mọ́yì iná mọ̀ pọ́ máa lè ràn án lọ́wọ́ lórí tó wọn àná àmọ́ ẹ̀mọ́ pé inshallah inshallah wọ́n padà rí nǹkan yẹn sí náà ni. tẹ́lẹ̀ gan kọ́ mo tó dáyé fún ọmọ táyò tó bọ́kùnrin ti máa sábà rò ó. so àfìgbà táyé bàjẹ́ yìí o táwọn ọkùnrin tán fira wọn sípò obìnrin táwọn obìnrin táwọn gba sátidé gbé sẹ́ńdẹ̀ wọ̀ lọ́wọ́. torí ẹ̀ ànábì ti àwọn obìnrin síwájú torí eléyìí ní ìsìntẹ́yìn bá jẹ́ pé ńlẹ̀ ayé tẹ́ ti wáyé ibi tẹ́ ti dàgbà dé lóníkálukú ẹ ti láǹtì ti lábúrò lóbìnrin lẹ́rìí pé nínú èèyàn ń yọ èèyàn lẹ́nu àti bọ̀dá àbábúrò lọ́kùnrin á tóbìnrin ní máa hàn nítorí pé àwọn àbúrò rẹ lọkùnrin àbẹ́gbọ́n rẹ lọkùnrin kálukúrò ń strọ́gù ni ibi tí wọ́n ti ń strọ́gù yẹn gan wọ́n lè ti gbàgbé pé bàbá kan ló jọ bí òun àtẹnìkan láyé yìí so ìwọ lọ́wọ́ àmọ̀ pẹ̀lú wọn pé asalaamu aleykum àbúrò mi ó tẹ̀ tó jọ́ mẹ́ta àbúrò ara wa kí ló dé kí ló fẹ́ lè tó bá yẹ à ń gbélé ayélujára kìí àmọ́ ni. <laughs> ẹ ṣe é mọ̀ pé yọ́ọ́ máa wò pé à lóòótọ́ ni wọ́n sì á lọ mọ̀ ń tẹ́ná ìrònú pé àwọn kan wà tá a jọjọ́ mọ bàbá kan náà màmá kan náà màmá obìnrin à hee kò tí ì bí máa ń lé ọkọ ó ti wọ wàhálà tó bá tún bí máa tán wàhálà rẹ̀ ó tún lékún ẹlòmíì gàdé ti gbàgbé pọ̀pọ̀ lọ́fẹ̀ẹ́ lé tẹ́kọ̀ bùkátà ti tiẹ̀ yọ́ọ́ máa ṣú tiẹ̀ sí gbogbo yín ni tó tọ́mọ rẹ̀ bá dàgbà àjàjà tó bá jọ́ ọmọbìnrin ẹ bọ́dá mi mo ní pé yín ni ọmọ yín ẹ máa mi wò <laughs> wípé ẹ ọmọ mi yín <laughs> so ńlọlé ọkọ ni ẹ kíní ká ọmọ tí ó sì lè fẹ́ ti pé ọdún márùn mo rò pé ńlọlé ọkọ ẹ owó tá a fi á sí ẹ bí àyìnlá fẹ́ ṣe Yorùbá lẹ́bi owó tẹ́ ẹ ti so níbẹ̀ yẹn mọ̀ fún wọn kó ríran o yóò mọ̀ sunkún sí ọlọ́run tọ́ bákan náà tí ó bá kọ́ ọmọ rẹ̀ kò rí náà lọ́ fẹ́ ṣe kíní kan ó kíní kan kọ́ sẹ́ owó táwọn á san owó kọ́ ní bàbá ni. <laughs> so torí àwọn obìnrin máa ń ṣe bọ́lọ̀ ṣe dá wọn fẹ́ sú àwọn ọkùnrin sọ wa máa torí bọ́lọ̀ ṣe dá wọn yẹn ni pé ẹni tó bá ti ń tẹnu mọ́ nǹkan jù ọ̀fẹ́ máa ọfẹ máa sá fún àwọn ẹni tẹ́ ẹ máa fẹ́ sá fún lànà bí wọ́n á ní àmójútó wọn they are the first so ọ mójútó yẹ tó ká nàbí ti sọ náà tẹ́lẹ̀ màmá ẹ lẹ́yìn náà màmá ẹ lẹ́yìn náà màmá ẹ ó tó kan bàbá ẹ ó tún wá fi kún ní ìsìn pé àwọn àbúrò rẹ lóbìnrin àwọn ẹ̀gbọ́n rẹ lóbìnrin kó tó wá kan àwọn àbúrò àtẹ̀gbọ́n rẹ ní ọkùnrin nísìn ní bàbá yín bá ti kú táwọn náà bá ronú dáadáa á rí pa ìwà wọ̀ ọ̀dà tí bàbá wa bá ti kú ní ìsìn ẹ rí bá àwọn ọkùnrin jẹ́nẹ́rálì màtí bàbá ń bẹ láyé náà tí wọ́n bá ti dàgbà tí wọ́n bá ti gbájú wọn bá ní wọ́n gbára lé ọ̀rọ̀ bàbá ṣùgbọ́n àwọn ọmọbìnrin yẹn tí bàbá bá ti kú ta ló kú bàbá ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wọn náà kọ́dà kó ṣe pé ẹ̀gbọ́n rẹ̀ kú ilé obìnrin yẹn ìwà náà lè tún gbára lé nǹkan púpọ̀ ti máa ń ṣẹlẹ̀ láyé yìí tóbìnrin ti máa ń bùkátà àwọn ará ilé tiẹ̀ náà ẹ má pẹ́ màmí ẹ má dá mi dọ́rọ̀ ara mi ẹ jẹ́ olùrànlọ́wọ́ fún mi ẹ má mú mi dànù tẹ bá fi nàìjíríà yìí ṣàpèjúwe nísìnyí ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ àwọn lọ́kọ ní Port Harcourt ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ kan òun bẹ ní gọ́ǹbẹ̀ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ kan òun bẹ ní ìdíròkò wọ́n gbogbo wọn ṣe ṣe wọn ok tí nǹkan kan bá nídìí pé kí wọ́n pe attention rẹ̀ wọn náà wọ́n máa pè wọn náà tí ó bá gbáyé tó tún wá tún rọrùn nísìnyí tẹ́ pé míìsì wà tá à ń fi ń pera wa míísì wa tá à ń fi ma ipò tó ní kálukú wa kódà tó bá pé ìrànlọ́wọ́ náà ló fẹ́ ṣe míísì tún wà tó ní dìde tó fi ran ẹni tó fẹ́ ràn lọ́wọ́ lọ́wọ́ so wàláì tí o bá sí àwọn nǹkan tó náà ń ṣe nírọ̀rùn yẹn a àbá mọ̀ yín pé ọ̀pọ̀lọpọ̀ fámìlì kò bá ti jájájá ju gbogbo tá à ń sọ yìí lọ nítorí níìsín kò gbéra láti bí kápọ́nà nàìjíríà dáa kágbé kò sí dánadáná kò sí jíyàn kò sí gbéyàngbéyàn wọn á gbéra láti bí ọ̀n lọ gbọ̀ǹbẹ̀ síbẹ̀yìn náà máa bẹ́ẹ̀ tètè nítorí nídìí bíi twelve hours kó tó dé Jos tẹ bá gbéra láago méje àárọ̀ aago mélòó lẹ́ẹ̀dẹ̀ Jos tọ́nà bá da méje yàtọ̀ ẹ̀dẹ́jọ́ sí gbogbo òdì rẹ tó ti di pákó sótù fẹ́ kọ́ntínú níjọ́ ọ̀gbẹ́ ẹ dákun ẹ bá wá bí tí ń sùn dàrú mọ́tò díẹ̀ tó rí láago méje mọ́ tẹ bá tún gbéra láti jọ́s ọdún nídìí bíi six hours kẹtó dé gọ́ǹbẹ̀ ibẹ̀ làbúrò tiẹ̀ wà tó ti lọ́kọ̀ ah, mo ní wọ́n wà láfíà yìí ah, ládé yìí ọba máa pọ̀ gan-an ọ̀là ìsìlámù àdìpẹ̀lú níìsí níìsí àgbótí pé gbọ́n bẹ́ẹ̀ nù ẹgbọ́rọ̀ ẹ kọ́ nọ ní kankan so kó tún yá kó tún yá àbúrò rẹ tó wà ń pọ́tá ó ń sokò ẹbí pọ̀ nìyẹn torí pé tí ọlọ́run bá rán yẹn lọ tí yẹn bá ṣe bẹ́ẹ̀ kágbé yẹn ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọdún kọ̀ọ̀kan ó sì tún débẹ̀ kọ́ dẹrù sí wọn lọ́rùn ọ̀dẹrù sí ọkọ wọn lọ́rùn sọ tábúrò rẹ lọ́rùn ẹdẹ́bẹ̀ ọ̀rọ̀ alọ wálé tó gbé ni àbí òye wa tí ilẹ̀ bá sì má ọlọ́yọ̀ má wọn ọba wọn sọ̀rọ̀ ó ṣe gbogbo ẹ̀ tó oṣooṣọ́ kẹjọ méjì o tún ti gbọ́ náà bòmí ó sì ń lọ ètí mo wá fún wọn ètí mo wá àwọn ọmọ rẹ ẹ pé fún wa àfa tí wọ́n fẹ́ kó o kú tòní <laughs> sí ọ̀rọ̀ wa délé ọ̀rọ̀ délé tàdélé àbúrò rẹ̀ sọ pé a tó kú má amọ̀nà ọ̀run má lọ bọ̀dọ̀fù so yóò bá sọ pé bọ́ọ̀ bá ní ọ̀rọ̀ rẹ bọ́ọ̀ bá lówó lọ́wọ́ ó sì yẹ kó ọlọ́rọ̀ rẹ lẹ́nu wọ́n ò gbéra rí kọ́ lọ wà láti àwọn èèyàn yìí o ò fẹ́ mọ bí tẹ́ ti kanra pẹ̀lú wọn tó bá wá ṣe báyẹn o tún nà díroko ọlọ́kíní la ilaha illallah sórí níbi tó o ti lérò ni wọ́n tún máa ṣàdúrà sí fún ọ ní àbọ̀dá wa ọlọ́run járe wọn pẹ́yì àwọn ọmọ tiẹ̀ ò ní sínú ìṣòro kan láyé yìí àfi kí gbogbo àwọn àbúrò rẹ̀ ó dìde ìdùnnú kò ní ṣẹlẹ̀ tí ọ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkan náà àwọn èèyàn tiẹ̀ àfi kí gbogbo àbúrò rẹ̀ ó dìde nítorí pé ìwà náà ti dá mi lẹ̀ kí ló dé tó ní tẹ̀lẹ̀ tutù má tẹ̀lẹ̀ tutù ṣùgbọ́n àwọn ọ̀dà bẹ́ẹ̀ náà káàdá nínú ìlú yìí ní ìsìn gbogbo fámìlì mi ibẹ̀ wọ́n wà wọn jáde rí wọn èsì jáde píríncípù tí wọn ní pé ibi táwọn òkú sínú làwọn ti so everybody ìtúsí wọn wà ẹ máa ń sọ pé nìkan ń bẹ láàárọ̀ jẹ bẹ lábà rí nǹkan wọn lè nìkan rí kékin ozuru àbẹ rí gbogbo náà a wọn ò sì ní lọ wúra wọn sọdá bẹ òkè jò wá làwọn pé ẹ̀yìn asopọ̀ ẹbí ti wà pọ̀ wọn á ní ṣíṣe wọn máa fóònù àwọn ẹ̀yin náà péjú pété ẹ wá o ẹ máa sopọ̀ ẹbí pọ̀ sọ ẹ̀kọ́ tó kó wa èyí tá a mú rẹ̀ kéré jọjọ. iná fa la fi ń kó sínú gbogbo wàhálà táwọn ọmọ ìyá ọjọ́ ọmọ ìyá máa o mẹ̀lẹ́bí ọ̀jẹ́ mẹ̀lẹ́bí má àwọn èèyàn kan ń ṣe kónkó jábílé síra wọn ni torí ẹ̀ ìgbésí ayé gan ọ̀fẹ́ nítumọ̀ má àgbẹ̀ pélé ayé tó ní kálukú ti ń lé òjò ọmọ ọmọ ìyá lọmọ ìyá má òjò ọmọ mẹ̀lẹ́bí mẹ̀lẹ́bí má à ó burú ọ òbúrú ọbàjẹ́ nínú tọ́lọ̀ ẹlẹ́dàá ti fi máa ń sẹ́yìn lẹ́sàn ńlá náà ní kéèyàn gbéra láti ibi tó ti gbéra lọ síbi tí ń lọ nítorí pọ́ba àjẹpọ́ fẹ́ bẹ ọmọ ìyá rẹ̀ wò nítorí tọ́lọ̀ nínú tí máa ń ṣe àlékún gíga pò fún yàn lọ́dọ̀ ọlọ́ ìgbà táwọn aláyìí la lè ṣe o sábà ti kú àti lọ́nu gbàtà wà láyé la lè máa bẹ̀rẹ̀ wa o òkú ta ló fẹ́ bẹ̀ wò mí sẹ́ni tó fẹ́ mú àsìkò mi hàn ní mo gbọ́ pé mo àwọn olóòzìzì ní ok ó yẹ kó hàn nù sàárè náà kó o remain busy nínú sàárè tó ẹnìgbà wa ni ọ̀ràn yẹn lélẹ́yìí haqqun wajibun ọ̀ràn yẹn ni nàmbà túláàsì kì í nàmbà fẹ́ẹ́ gègéze pé ó wà lọ́nà tó yẹ pé màtẹ́mi ti ráyè gbogbo eléyà tẹ́mi ilẹ̀ ráyè gègéze ìlà ilẹ̀ ráyè ìkọlẹ̀ ráyè mo bízì bízì kò ní í ṣe pẹ̀lú kásokùn ẹbí pọ̀ kò ní í ṣe pẹ̀lú kásokùn ẹbí pọ̀ àwọn ìdílé mi á ọlọ́run fún wọn ṣe o kọ́lọ́n bá tún àwọn ìdílé tiwa náà ṣe ẹ̀rí tí àwọn èèyàn yẹn máa ń wára wọn so ibi tó náà ń kádàrà pé kálukú ó lò sí ní lò sí láyé ṣùgbọ́n wọ́n máa wára wọn ó yà yẹn lẹ́nu ẹnìkan wá láti ibi tó jìnnà tó wá ń sàlàyé pé tó gbé wọn níbi bọ̀dá lágbájá bọ̀dá lágbájá ti ń sọ yẹn o àtòun àti bọ̀dá lágbájá ọmọ tẹ̀gbọ́n tàbúrò ni wọn tẹ̀gbẹ́tàbúrò yẹn wọ́n yẹ sọmọ bàbá kan náà màmá kan o bàbá kan náà lọ́jọ́ bí bàbá wọn ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ tí wọn bá sọ fún yín pé wọ́n yẹ sí ọmọ màmá kan náà ẹ̀ lè mà láéláé níbi tí ìfẹ́ bẹ́ẹ̀ dé láàrin àwọn bàbá wọn bàbá kan máa ń sọ̀rọ̀ yóò máa jẹ orúkọ ọmọ ìyá rẹ̀ lẹ́nu níbi ah tó bá gbé lágbádá ń bẹ́ẹ̀ bí ni òun náà bá lè bá wa dá sọ̀rọ̀ yìí tó bá gbé kámẹ́dó ń bẹ́ẹ̀ bí ni òun náà lè ah ní bí ìfẹ́ yẹn ti wà ìfẹ́ yẹn wá tún wá ń sàn títí dórí àwọn ọmọ wọn ni so ọ̀kan wá wá láti tó jìnnà gan níbi nàìjíríà ṣe rí yìí wọ́n á ní àwọn wá síbi ìyàwó bọ̀dá lágbájá ni òun bẹ́ẹ̀ ìpè gbogbo mọ̀lẹ́bí pé ló wá ní kó wọn wálé kó wọn wá kí mi wàláhì nǹkan ìyàlẹ́nu à ètò jùlọ gan sẹ́yìn wára yín torí ẹ̀ ẹ mọ̀ pé bẹ̀ yẹn tí ọmọ tó gbéra wá yìí tó bá di lọ́la tí nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ nù mọ̀lẹ́bí tiẹ̀ irú bọ̀dá rẹ̀ tó wá báyìí tó lọ́ọ́ dàgbére pé kíní kankan tí ègbọ́n náà lágbájá ọ̀jẹ́ bẹ́ẹ̀ gbogbo mọ̀lẹ́bí ni ẹni tó wà ń bẹ̀ pọ̀ ṣùgbọ́n àsopọ̀ kò jẹ́ ká mọ̀ papọ̀ sẹ́mi káwọn mi ọmọ rẹ ẹ mọ̀lẹ́bí tu àwọn adìẹ ẹ pọ̀ nítorí pé bàbá yín bímọ mẹ́ta ẹ bá àjọkùnrin ẹ bá àjọbìnrin ẹ̀yin náà tún ti bímọ ẹ fà àwọn ọmọ yín kúnra yín gbogbo ni mọ̀lẹ́bí ṣe pọ̀ jù bá náà lọ àwọn ọmọ tí yín náà tún ti bímọ ó ti di fámìlì mẹ́ta sòsè bí àwọn ẹni tó jáde ńbẹ tó jáde ńbẹ náà ni mọ̀lẹ́bí kò sí mọ̀lẹ́bí tí ó fẹ́ ẹ̀yin lẹ so pọ̀ ló fi jẹ́ pé ẹ̀ta wóró lẹ ń wòrà yín síta bí ṣùgbọ́n kùdìẹ̀kùdìẹ̀ wa pọ̀ gan ẹni tó dáa nínú wa lẹ́yìn tó mọ̀ pé bọ̀dá lágbájá òun gbọ́ kí wọ́n lè kó ni wọ́n wà àǹtí lágbájá ń gbọ́ pé kòtòǹgòrò àwọn ń gbé báyìí àbúrò bàbá wa ń gbọ́ pé ilé làwọn ti wà dìsìn ẹjọ́ dáa jù nù wa nù o ok ńgbọ́ la wá lè wá bọ̀dá lágbájá sí lẹ́kọ̀ọ́ à eléyìí èmi <laughs> ìmọ̀ àdúgbò tí wọ́n wá lẹ́kọ̀ọ́ pàmò àwọn ẹ̀mọ́ ọ̀gbọ́n gẹ́gẹ́ ni mo gbọ́n à èmi ọ̀fẹ́ mi wá bọ̀dá kàtí ẹ gbọ́rọ̀ ok àti tó wàá kó tòǹgòrò á ń kọ́ <laughs> ok ní ìtìkápá ní ti wá kú kápáǹtì wa kú àwọn gẹ́gẹ́ bíi mùsùlùmí gbogbo bíi tá a bá kú náà ni wọ́n sùn wa àwọn gẹ́gẹ́ bíi mùsùlùmí mùsùlùmí èkú níbikíbi kápá rẹ ni tí ó gbè sí so kápẹ́ wọn àbùkátà káti wà ń bẹ̀ kó tó di pé wọ́n gbé wọn sìn ok ṣé ẹ̀yin sì ń rò lẹ́mìí pé ẹ lọ kí àwọn ọmọ rẹ̀ náà ọmọ rẹ̀ ọ̀dà yín mọ̀ kó kú ẹ sì lọ́ọ́ fi ra han àwọn ọmọ náà lẹ́yìn ikú rẹ̀ pé àwa làbúrò ìyá rẹ̀ o mo rò pé yé àti ẹ pàdé ara ẹni lọ́nà àá béèrè pé bó lẹ́yìn jẹ́ bọ̀dá yìí mo rí kójú yín fẹ́ jojú ẹni tí mo dá mà àbí òye àbí ṣe máa ń ta àwọn èèyàn nù ìní àbúrò màmá rẹ nù ṣé àwòrò náà ti ṣe bẹ́ẹ̀ ẹ máa ń fẹ́ ká dá wọn mọ̀ wọ́n kó wọn abára ni o <laughs> ẹ wọ́n tó bí láìpù ṣe wà ní àwọn láìpù tí ò ní tù mọ́ kí wọ́n á ní ti ń di wa lọ́nà àti ṣe gbogbo dáadáa yìí owó fò yìí náà ni owó fò ìtumọ̀ pé owó fò nítorí pé tá a bá wa àìkíra àlùjánnà tá a bá wa onítúmọ̀ mú alẹ́ rú so owó fò gbogbo tí Islam ṣe ká ṣe á ti torí rẹ̀ àti so ó sì bá ní lọ́kàn jẹ́ pé ibi tá a rí iná làá fi sí so ó yẹ ká máa rántí pé. èèyàn jowó lọ so àwọn èèyàn wọn sì wà pẹ̀lú rẹ wọn tayọ kọ kọjọpọ ọwọ sọsára wọn pàjùlọ ẹni tí èmi pẹ̀lú rẹ tí àjọ jẹ nǹkan kan náà àkọyẹ ká jẹ kí ṣètọ́ nìkan kó sí wa láàrin màmá màmá tọ̀tọ̀ ni kí ni èyí bàbá kan náà bàbá kan náà ni kí á nìtúmọ̀ màmá tọ̀tọ̀ tó wá sọ wá dọ̀tà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀dá ń bá kánà àwọn àwọn ti pé àwọn kílẹ̀ máa ń pè náà àwọn ọba kan rẹ̀ àbí ẹ̀kọ́ ọba kíní jẹ́ bẹ́ẹ̀ gan nọ́ọ̀sẹ̀ kíní jọba kan irọ́ burúkú. àwọn orogún yẹ orogún yẹ báwo ṣebí gbogbo wọn ọmọ bàbá mi ni wọn àbí ẹ̀kọ́ ni ok tí ó bá jẹ́ pé màmá ọ̀tọ̀ọ̀tọ̀ bá ní wọn àtàtì jẹ́ bàbá kan náà kí ló lè mú amọ̀jọ̀sìn ẹ̀yẹn wo àdírẹ́sì tá à ń fọkọ ara wa tí wọ́n lè mánú orúkọ àwọn ọmọ màmá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá kan náà tí wọ́n lè mánú orúkọ wa pé ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò lè ṣẹlẹ̀ láéláé kódà lásìkò tí wọ́n ń bu làásì wọn lẹ́ẹ̀kẹ́ etí ọ̀dà tí Islam pèlè wọn ẹ lè má lẹ́ẹ̀kẹ́ àwọn ọmọ wọn wípé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn torí ilà alẹ́ bàbá wọn mọ̀ ọkọ tí wọn lẹ́ẹ̀kẹ́ nígbà tó kí wọn ló dé kí ló dé tó fi wá jẹ pé bí ọ̀tẹ̀ bí ọ̀tá bí ọ̀tẹ̀ bí ọ̀tá la bá kù lọ́dọ̀ àwọn bàbá wa ká tó di pé àwọn náà dòmìnira ọ̀tẹ̀ ọ̀tá làwọn náà tó fi ń lólé ayé lẹ́yìn ìgbà tá a dòmìnira sọdọ bẹ́ẹ̀ ọdá o ẹnì pé tí àwọn family gan bá tún get together tó máa ń sọ̀rọ̀ reaction kálukú sọ̀rọ̀ tí kálukú ń sọ ìmọ̀ yàtọ̀ sí ara wọn nígbà tí ó bá dáhùn sọ̀rọ̀ tẹ́ni tí wọ́n jọjọ́ mọ màmá kan náà bá sọ yàtọ̀ sígbà tí ó bá sọ séyìí tọ́jọ́ mọ orogún ìyá rẹ̀ bá sọ bẹ́ẹ̀ nìdílé Yorùbá rí o kódà kó ti pé gbogbo làákàyè ìlànà tí wọn ọjọ́ jẹ́ màmá kan náà fi ń sọ̀rọ̀ yọọ máa wọgbé ìwọ sá bọ síbi kan tó àwọn olè jẹ wù tiyín láéláé tó wọn ká máa tẹsẹ̀ sọpọ ọgbọ́n àbórí sọ ọmọ wo rẹ mo rò pé yé torí ẹ̀rọ ọ̀gbẹ́ wọ ọ̀rọ̀ tí kan lórí ẹni dákẹ́. ṣébí ẹ̀yin náà lẹ́ni tí ọba sọ sọ̀rọ̀ kọ́ sọ sọ̀rọ̀ ọmọ sì ń sọ̀rọ̀ ẹ wá ní dákẹ́dákẹ́ dákẹ́ bọ́dà màlájú ṣe bá ṣé kí ọmọ màmá mi kọ́ kó sọ̀rọ̀ ọgbọ́n kí n sọpọ́tì ẹ̀ ṣé kò péjú kọ́ máa rà àtọ̀ sọ̀rọ̀ tó àwọn ọpọlọ tí à ń lò táwọn màmá màmá olórogún téèyàn ti gbìn sáwọn ọmọ lórí kódà kódà ṣebí nítorí pé wọ́n ń gba second ọmọ orogún ìyá rẹ̀ ń gba first ṣebí nìyá fi dalé so náà burú ni náà yóò pè tọ wọn ti forí ọmọ tó ń gbà parọ tí àwọn ọmọ méjì bá wọn jọ ṣeré jọjọ ṣeré fọ àǹsẹkàn nígbà wọn kékeré wọn bá rẹ́rìn wọn ẹrí tó orin náà ni wọn <laughs> fi mú ọ ìfẹ́ rí ọ pẹ̀lú ẹ̀ máa ẹ náà kò sẹ́ bí títà ní kọ fọ́ títà ní kọ sẹ́kọ ẹ náà kò torí tọ́ lọ kí ni wàhálà àjàjà ẹnìkan tún rí sẹ́ ọmọ kan ò rí sẹ́ ẹnì wáyé wá sẹ́rú àwọn ọmọ orogún mi ẹ̀yin wa ẹ̀yin pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀yin náà lọ wọ́n ti máa pè di ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ gbogbo aláwọ̀ àrìsẹ̀ nàám níṣẹ́ tí ò rí sẹ́ ṣé pè ní wọ́n sẹ́ fún ẹni tó rí sẹ́ ta lọ́sàdúrà fún àwọn màmá fìtínà ni wọ́n gbà mí àwọn gan wọ́n tẹ ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú wà láàyè tó sì máa ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tọkùnrin náà bá ti flak ẹ̀yin bàbá tẹ́ ń fẹ́ yàwó ẹ kí sara bàbá ti kàn yín náà nu àgbà ti kàn yín náà ẹ máa kí sara because bóbìnrin sì máa ń da lérú ó dà gẹ́gẹ́ bí káńsẹ́ máa jẹ pákó ni wọ́n sọ pé wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹ̀lé wàláì bẹ́ẹ̀ lóbìnrin máa ń da fámílì o ìgbà tẹ́ bá fura sí tó bá jẹ́ pé late comer lẹ́yìn náà fura la ilaha illallah kò ní í ṣe túnṣe má torí ẹ̀ láti bẹ̀rẹ̀ gbésí ayé yín lẹ́ẹ̀sì máa lámòjútó tó péye lórí bóòlù àwọn ọmọ yín ṣe tí wọ́n bá ti ń kú lórí ìlàtẹ ẹfẹ kí wọ́n máa tọ̀ ẹ ti tètè máa ṣe àfihàn pé bí nǹkan ẹ ṣe lọ tẹ́mi lọ́rùn nítorí kì í ṣe kẹ̀kẹ́ bí máa kalẹ̀ wọ́n pọ̀ wọ́n jọ tààrà wọn kí lè achieve àwọn ọmọ yín kan pọ̀ kọ́mọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam kan lè bá a pọ̀ ṣùgbọ́n àmójútó tó tó àmójútó ọgbọ́dọ̀ wà torí ẹni òní jẹ́ káwọn ọmọ yìí ó di ọ̀tá ara wọn inú ìdìbò lè máa sokùn ẹbí pọ̀ so eléyìí ó ń bẹ nínú nǹkan tẹ́sí islam pè lọ́ranyàn ọ̀ranyàn bàbá kan ò ti gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọmọ kan dáadáa lójú ọmọ yòókù lọ́nà tí ó fi máa bà wọ́n nínú jẹ́ tòǹtòrí pé ńgbà míì láì sí ìdàgbà àwọn bàbá mi wọ́n máa ń fọ́ fámìlì wọn so torí pé àkọọ́lẹ̀ kálukú yàtọ̀ síra wọn ìgbà tí rìsọ́ọ̀tì àkọọ́lẹ̀ nìkan bá ń hàn sí ó gbégbé sẹ́bà ọ̀dà fún ó tún gbégbé sẹ́bà ọ̀dà fún ó tún gbégbé ọ̀dà fún so inú yóò máa dùn. nítorí gbogbo ń dọ́ba ti sọmọ ẹ̀yin ló ṣe bàbá àdá so ẹ má jẹ́ kí inú yín ó dùn tayọ bó ti ṣe máa lọ́sẹ̀ yìí nìkan lẹ wà tọ́ ẹ máa dunnú àmàṣàlọ́ ọlọ́kùnrin ìlàbílà ọlọ́run túbọ̀ tún lànà míì fún ọ ó túbọ̀ nílọsíwájú tó lọ so gbogbo ẹyin yòókù náà àwọn yòókù náà tó kù ọlọ́run tiwọn náà fún kí wọ́n kí wọ́n á jókòó àbí kò tó mọ mọ sọ fún ya yín náà ìwọ tiẹ̀ mọ sọ fún ya láti kékeré mo ti sọ fún ya yín bẹ́ẹ̀ ìwọ ló sunkún bàbá mi máa ti sọ báwo fámìlì ọmọ ọ̀rọ̀ tẹ́ ń sọ bí eré ìwà lóò ti dì mú bàbá làwọn ti ṣépè fún àwọn ọmọ ọmọ mi tèmi láti kékeré bàbá ọ̀sọ́ débẹ̀ ọmọ ni bàbá ló ṣépè fáwọn. sẹ́ni strọ́gù tó ayẹ káàánú strọ́gù wọn kò pàdé ah, bàbá yìí náà ló fi wọn náà ló sì pé pé àbí òye wa ó ní kò ní dá fáwa àbí ẹ̀rí àwọn ọmọ yahoo kejì <laughs> wàá lọ bá tẹ̀lé tó nítorí de eléyìí ọlọ́nkọ́ máa kọ́ wa lọ́rọ̀ máa sọ tó pé inú dùn ma máa sọ inú bíyànjú ìyẹn máa sì wù tó kí ọlọ́nkọ́ máa kọ́ wa máa ṣe wọ́n ẹgbẹ́ yìí náà ara yín tẹ́kùkù wo dànù kí kálukú sinmi lẹ́yìn ìjọba ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn ni wahala tó àná dọ̀ Abu Hurayra radiyallahu anhu wọn ni lamma nazalat hadhihi al e wa n anzir ashiratak al-aqrabin قام النبي صلى الله عليه وآله وسلم فنادى يا بني كعب بن لؤي أنقذوا أنفسكم من النار يا بني عبد مناف أنقذوا أنفسكم من النار يا بني هاشم أنقذوا أنفسكم من النار يا بني عبد المطلب أنقذوا أنفسكم من النار يا فاطمة بنت محمد أنقذي نفسك من النار فإني لا أملك لك من الله شيئا غير أن لكم رحما سأبل سأبلها ببلالها ونبتي الله رب العالمين تسا آية كالي فالنبي محمد صلى الله عليه وآله وسلم وأنذر عشيرتك الأقربين أسللي ما سكلا فهو ملبي لتسمج ṣe ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ẹ̀yin jẹ́ atún ayé ṣe fà á ẹ̀yin jẹ́ olùfinimọ̀nà akọ́nilẹ́sìn alanilọ́yẹ̀ ilé yìí náà ti bẹ̀rẹ̀ erikọlọ sọ pé máa ṣe ìkìlọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ tó súnmọ́ pẹ́kípẹ́kí jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú ad-da'wat al-islamiyya ilé làá ti kẹsọ̀ọ́ ròde ẹ sì máa ṣe dáwà fáwọn èèyàn yín agboolé yín kótó á di pé ẹ dá àdúgbò kótó di pé ẹ dá àárín gbùngbùn ló kótó wá di wípé ẹ wà á tún dípẹ́ fìlú lẹ̀ ẹ tún bọ́ sílùú bòmíì ẹ fi ìpínlẹ̀ tìǹ lẹ̀ ẹ bọ́ sí ìpínlẹ̀ bòmíì ẹ fi ìpínlẹ̀ bòmíì lẹ̀ ẹ tún dé gbogbo ibikíbi lórílẹ̀‐èdè tìyín kó tó dípẹ́ ńlọ sórílẹ̀‐èdè bòmíì fi dáwà ìsìlámì àti ẹ̀kọ́ wà nù. yìí ṣe pé àfìlè wa lẹ̀ kọ́ máa jò a sì ní páànù tá a lè fi kan bí tí ń jò tá a pààrọ̀ páànù á lọ máa bá àwọn míì kan lé tiwọn nígbà tí tiwa ń jò ìró ètí àwọn akirikáyé máa ṣe hàn tó yẹ pé ìwọ nísìnyìí nǹkan ṣe ọ́ nínú ọ̀dẹ̀ rẹ ní kọ̀rọ̀ yàrá rẹ orí nǹkan kan sí wàá ti wá gbéra pa àtàgbúrò pé o ti dé Congo Brazzaville <laughs> kí ló dé a lè pẹ́ ẹ̀rí wa lé àti bá dáwà lọ dáwà báwo ó mà kí ni jẹ́ dáwà ní tó kúkú jókòó ti jẹ́rú wọ́n tún ọ̀ ma kí ó kankan tó ọ̀ dá kankan ma kí lọ àbọ̀ nǹkan nǹkan ń rìnrìn àjò afẹ́ ọ̀fẹ́ lajú. so kì í ṣerú eléyìí ní dáhùn ìsìlámù yìí ẹ̀yin ti kọ́kọ́ mọ̀ ẹ wàá bẹ̀rẹ̀ sí ní pépè láti orí ẹni tó súnmọ́ yín tó súnmọ́ tó súnmọ́ yín tó súnmọ́ yín kó tó jìnnà tó bá ké bẹ́ẹ̀ ni gbogbo wa ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ dílé ó ti tàn bẹ́ẹ̀ ní ìsinyìí ń ni ọtọ ìyàwó yàn ọgbọ́rì ọmọ yàn lẹ́nu ẹ̀yin kàn ń tan àtùpà fáráyé ni inú yín wá ṣókùnkùn bírímù bírímù kò lè kò lè èèyàn lè àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀ kí lọ́síwájú ọba gbèsè ayé wà ẹ́ ń rèrè ashiratak al-aqrabin àwọn mọ̀lẹ́bí tó súnmọ́ jù lọ́lọ́ọ̀ni ká nàbí òfin bẹ̀rẹ̀

kò burú àmọ́ fẹ́ǹtì mú kó tó bí sàfù yá mi àbí òye àmọ́ ẹ fílẹ̀ kọ̀ dà sẹ́rí àwọn ń rò pé báwọn ṣe ń láàlì rẹ̀ yẹn ni wọ́n sàsẹ́yìn wọ́n mọ̀ pé ah, àwọn tó jẹ́ pé wọ́n tó yá mi bì ẹnu tèmi náà máa rọ̀rọ̀ sísù yẹ kí n máa gbàdúrà àwọn bàbá yìí tó o bá ti wo gbogbo rọ̀ yẹn tó sì tẹ̀síwájú ó rí i pé tiẹ̀ náà padà dórí torí pé àwọn náà fẹ́ tẹ̀mítéèkì rẹ wọ́n fẹ́ wọ́n fẹ́ dùn àwọ̀ ni ìgbà tí wọ́n bá ti wá fi hàn kékeré ni ọ̀nà àlọ́ tún wá wí lọ́la ló wí la pé ọ̀dà ọ̀dà ọ̀dà sọ́lọ́ ló ní ọ̀fẹ́ ní pàtì ẹlòmíì ti lè gbé ẹ tó máa wí tó ń wí àmáwò ní pàtì torí dáwọ́ bàbú mi tòṣẹ́ mọ̀ pé máa wí tó ń wí èébú òní sábà sí náà ṣùgbọ́n tí máa ń gbọ́ tó ń sọ tó àwọn náà tún ṣe pàdé láàrin ọmọ yìí ọmọ ṣàdédé máa tẹnu máa ti ń tẹnu máa ìní ìsìn lẹ́ ń kú lọ ọtí ló gbé yín lọ́sibítù ẹ̀ pàtì owó náà pọ̀ di eléyìí ẹ rí i pé àwọn mọ̀lẹ́bí yín torí èébú àtàbùkù tó kàn yín kì í sábà rọrùn ara wọn lápọnlé lára ń fẹ́ ara náà fàbọ so ìwọ náà ò ní fẹ́ ètò òfìsẹ so àmọ́ gbọ́dọ̀ sí mọ̀lẹ́bí ìyàwó rẹ ń kọ ìyàwó ẹ tó bá gbọ́ fẹ́ máa pèpè pé kí ìyàwó rẹ ṣe dáadáa ẹ nítorí káwọn obìnrin tẹ rí ṣẹbi ọmọ so nígbà tí wọn ń kọ tó ń sọ pé léye àkídà tẹ lọ gbà yín kó kọjá agbára tèmi o ọkùnrin ló tiẹ̀ sọ ló ta gbọ́ sẹ́ríà ó ní gbàdúràwó ní òwò ṣe mọ́tò kí ló dé ta káwọn ẹ̀sùn sọ́pọ̀ lọ́rùn tó ní í ṣe pẹ̀lú pé àkídà ti bàjọ́ ní sẹ́rí àkídà tó lẹ̀ lọ́gbà yẹn ó ju agbára tèmi lọ. <laughs> báyà tó tó bá jẹ́ pé ìwọ lọ wá lọ mẹ̀sìn tí àwọ̀ sọ fún ọ àkídà tẹ lọ gbà yìí èmi agbára tèmi ò gbé gbàgbára mi ò bá sì gbé tàwọn ọmọ ò lè gbé ẹgbọ́rọ̀ ó ti fẹ́ sọ ọ́ dìwọ́ nìkan báyìí ló lénu pé tágbára tó wọn bá ti gbé tàwọn ọmọ náà ò lè gbé ó kì í ta ní ó bàbá alákìdá kọ́ máa dákìdá rẹ̀ gbé ìyẹn ni pé òun ò ní jẹ́ kó influence àwọn ọmọ mò ń lọ́gàn ní ìsìtẹ́ bá ti wọnú lé kí lóbi máa sábà gbọ́ tí àwọn sọ fún yín kékeré tẹ kọ́ ọ̀hún ẹ jẹ́ kó wọn tún kà á fún yín kẹ́ ẹ mà bóun ti màá kà bóun àmà kà ní. àbó fòfó pé kọ́dà gan ṣe wá gbárí wọn tán pa aládùúgbò lónìí ẹ̀ ń gbà tí ìyá akíní kan ọ̀dà bí gàdé ṣe pé akéde mi ti jẹ́. sotu àgbà kan àwọn olùkọ́ lẹ́nu ṣe tọ́nu ojú mi sẹ́kàn. tó kí ló tún kù tún máa sọ ó tí ọba ti dá máa sọ ẹgbẹ́ni lọ́la náà fi sọ. إن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت فأحته wàhálì kẹlẹ rẹ máa gbóná tó àwọn èèyàn ń fẹ́ láti ṣe àṣírà lè jẹun wọ bí àṣírà yìí gbé wàhálà tó wà fún aláyé ni wọn bá yìí ebi náà ni gbogbo ayé òfin sọ lẹ́nu tó bá pè yàn lọ sẹsìn ọlọ ó tún dénú o tún dénú gbogbo nǹkan ní ẹja níìsì ọbẹ̀ nílẹ̀ àbẹ́ rí nǹkan mẹ́ ọbẹ̀ ní gbogbo ẹ̀ wá rí di rẹ̀ ránṣẹ́ ajá ẹ dákun ẹ̀ pàdé má ẹ pàdé má gbogbo àwọn èèyàn ń wọ. èmi ló túkùtù ọmọ àbú ah, pàdé má ṣe dé kú. ètò ìṣẹ̀lẹ̀ yẹn ló fi jẹ́ pé kò rọrùn máa pè yàn sẹ́sìn ọlọ́ọ̀ àfi tẹ́yìn bá ti kọ́kọ́ tírèèni ara yín pé ẹ̀sìn ọlọ́run lèmi ń pèpè lọ sídìí rẹ̀ kì í sọ̀dọ̀ ara mi òkè tí ò bá ti jọ́dọ̀ ara mi àbá ẹni tí ó bù mí ó ti pọ̀ jù ẹni tí ó ṣe pè fún mi gan pọ̀ mo ń gbà tẹ́mi ti mọ̀ pé ẹ̀sìn ọlọ́run mọ̀ ń pèpè lọ sídìí rẹ̀ gbogbo èpè e tẹ́sẹ̀ gbogbo ebi tó ń bu nọ́ọ̀sẹ̀ kò ní ìtumọ̀ ni ló fi ríyàn pè lọ sídìí ẹ̀sìn ọlọ́run màtí àwọn kòfàrù sọ fáànà bí sọlá àṣẹlẹ ìwọ tó ní wọn sọ alukurani kalẹ̀ fún ọ abúra pé wèrè lọ lójú rẹ tí èsì pẹ lọ fọ fún o ẹ dákun kí ló tún kù fáànà bí bẹ wù nítorí pé dáwà rẹ wọn fẹ́ bàjẹ́ ni wọn náà bá ti rí pé èmi èmi èmi sí ọ èmi wèrè sọ ọmọ tó ń bá wí ó tú aago sọ pé kó ṣe tú aago wọ́n bẹ̀rẹ̀ sí fa ewu pé à wo ntí ó ṣẹlẹ̀ lónìí ẹ̀ ṣe àgbọ̀ máa ta wọ́n máa ta ní pè yín ṣé wọ́n kàn fi ìwọ máa ta rẹ̀ pamọ́ àwọn fẹ́ wọ́n fẹ́ gbọn eruku kúò lójú díngí ọmọ àta rẹ̀ sódà tí wọ́n náà fi fi hàn pọ̀ máa ta nìwọ náà tí ọba àti kí mò ń pè yàn sẹ́sìn ọlọ́ ọmọ kọ́ máa ta lèmi náà ọmọ kẹ́ àti wíì láti wí kọ́ màdà torí ẹ̀ ẹ̀yin ẹ̀ jẹ́ ẹni tó gbọ́n ju ẹni tó fẹ́ ba dáwà rẹ̀ jẹ lọ ìyàwó rẹ̀ gan yọ ká yọ bá ètò àtìrí rẹ̀ fara yẹ à tó o bá tu lónìí kó tó dọ̀la a jẹ́ pé ọ̀mọ̀rọ̀ sọ kí á ní tó ṣe tó sókùnkùn tí wọ́n fẹ́ tó àtìrí rẹ̀ torí tó ń bá sọ báwọn fẹ́ mọ pẹ́ni tẹ́rù ń bọ́ pé à àbí wọ́n á ṣe nǹkan kan ẹ wọ́n lórí èèyàn tó gbé pamọ́ ni ìwà náà ló ń dè kátó kó pamọ́ ní jù torí ẹ̀ ló ti jẹ́ pé àti pé mọ̀lẹ́bí ẹni kì í rọrùn àyẹ̀fẹ́ yìí náà ránàbì nù hàlẹ́ ìsìlẹ̀m ọmọ tó jáde nù ẹ̀ títí ń yí bàbá tí ń yí bàbá tí ń yí bàbá pé kí náà sọ pé náà wọ́n fi pa àwọn èèyàn àwọn náà rí ó ní àwọn ah, mini ó ní àwọn ah, ok that there is no problem um, mo rò pé rí àwọn òkè ńláńlá yìí màá lọ gùn kán bẹ́ẹ̀ omi tí ó wà á gbé àpáta àbí tí ó pọ̀ débi pé ó á gbé mímì lórí àpáta á ah, kò dájú pé ní ó sọ̀kalẹ̀ ah, bàbá ni kò sí ní tó lè gbà yẹn lónìí torí kọ́lọ̀ ti fi hàn náà bọ́ọ̀lù ó ṣe burú tó tó ṣùgbọ́n ọmọ yìí sábà fẹ́ gba òdodo lẹ́nu bàbá rẹ̀ bí ó ti ṣe gbà lẹ́nu ẹlòmíì torí wọn mọ̀ pé ah, bàbá ṣe bàbá serious bàbá eh, àbí òye ní ìsọ̀rọ̀ agbé mathematics lẹ́ ń kọ́ mọ́ lẹ́yìn pé one plus one ọmọ lè gbé five five minus four ó lè ní four ah bàbá pé títà mi lọ wọlé tó fàdúró ìwọ ń jẹ five minus four one ni àbí ẹ̀kọ́ mi. <laughs> àwọn sáà tó bàbá rẹ ọmọ kẹ̀kẹ́ ní sọ àti wọn àlùyàn pa ní ọba ọmọ wọn ní mi àbí òye irú rẹ ló máa nẹ́bí nù àlè ìsìlámù ṣe fún bàbá ànábì ọlọ́run tó ẹ pọ́n mọ̀ látọ̀dọ̀ ọlọ́run táwọn ọ̀nà gbogbo bó ti wá sọ tó tí tó tó tó máa tún yí bàbá pé tó tó bá sọ kó mi ní àlọ sórí òkè à òkè kọ òkè kó o lè gbà yẹn lẹ lónìí pẹ ẹ ẹyin lẹ ń sọ báyìí dáàdì àgọ kò sí liquid tẹ rí yẹn which is uh, water are you getting me tó bá pọ̀ tó bá pọ̀ tó bá lè dídì àpáta òun náà gan máa sọ̀rẹ́dà kì í sọ̀rẹ́dà alẹ́lẹ́ yóò mú àpáta yóò mú àpáta yóò wá mú wọn náà pé òkè ká máa wò ó dìgbà náà ná. àfa ṣe mọ̀ pé gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn tó bá dé bàbá yín náà lẹsẹ pé àdá ọdà ẹlòmíì ni ó pè ẹlòmíì bàbá jẹ là wá àti pé mọ̀lẹ́bí òyìn sì àti pé mọ̀lẹ́bí òyìn lágbára pé ìyá rẹ̀ gẹ̀ àwọ̀ sórí bí táwọn bá ń ṣe yí ọba dá lọ́dọ̀ lọ agbọ́ pé gàfúrú rà yé mi lọ́lọ́ <laughs> so má dà wá láàmú má dà wá láàmú so ìdínú lánàá bí náà sallallahu alaihi wasallam fi bá ìpọ́njú àti ṣòro pàdé lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ sẹ́yìn mọ bí Abu Lahab dáǹkà Suratul Lahab ẹ máa bó ṣe jẹ́ sànàbí ẹ̀gbọ́n bàbá ànàbí ẹ̀gbọ́n ọmọ bàbá kan náà ni wọ́n ní bàbá ànàbí àti Abu Lahab sotori mọ̀lẹ́bí. So, wọn àgbà ẹsẹ ọmọ àbúrò mi abẹsẹ <laughs> rí ayé nítorí ọmọ àbúrò olúwa rẹ ẹ lọmọ wa táwọn àgbẹ Ọlọ́run ń bẹ ẹ níbo ni wọn gbà wá fún tí gbogbo yẹn bá ń gbọ́rọ̀ ànẹ́bí tó ń gbọ́ tó ń gbọ́ bí fi ṣiṣẹ́ máa sọ pé máa mọ́ ní torí tó fi pè wá ní gbogbo àwọn àlọ́ kan tí ò jọra wọn sẹ́mọ̀ pé tí fámìlì yín bá ti ba tẹ̀ ń ṣe jẹ́ kí lára tó ṣe pé àwọn àbúrò bàbá àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ gbọ́n tó tọ́ pé wọ́n ní tuntun tó ń tẹ̀ ń fún. àbí òye wa torí ẹ̀ gbogbo ń dàbà ń ṣe láyé ẹ̀jẹ̀ abẹ́rẹ́ láti lè wà kó easy o àmọ́ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. sẹ́yìn ọ̀bá tírẹ̀nì ìyàwó yín kọjá pé ẹ̀sìn tẹ̀ ń ṣe òun náà ń bá yín ṣe irú ọ̀rọ̀ tẹ̀ ń sọ jáde lòun náà ń sọ òun gangan ni ó jẹ́ àáké tí ń ba ìpèpè tẹ̀ ń ṣe jẹ ẹ̀ pé bẹ́ẹ̀ nìyàwó ànábì Nuh bẹ́ẹ̀ nìyàwó ànábì Lut àwọn ń ba tọkọ jẹ́ gbogbo sẹ́tọkọ sí wọ́n ń bàjẹ́ ìyàwó lóòtù ni ọmọ ni ọmọ dáná tí èéfín bá ti ń yọ lẹ́yìn kùlé àwọn aráàlú ti mọ̀ pọ́kọ ti lálejò ọpin ọpin làwọn wá wọ́n kàn jáde ní kíkà ń lọ sọ fáwọn olórí ìbò yìí kọ̀ mọ̀ pé inú ilé ni information ti ń jáde. so ìyàwó anabi ló ń hàárì ìsẹ́lá òun náà kọ́ ọjà ń bọ́ ọkọ̀ ọ̀tẹ́lẹ́ńtọ́kọ̀ mú wa òun náà padà dó lórí ìbò torí ẹ àpèjúwe bàbá tó dó lórí ibú náà fànàbí ọlọ́run wa bàbá ànábì Ibrahim aleyhi salam bàbá yìí olórí ibú ló náà bẹ́ẹ̀ náà ni ọ̀nkù tó náà sórí ibú Abu Talib tó ti kó gbìyànjú fànàbí sallallahu alaihi wasallam láti gba Islam torí ọ pàtàkì àwa ẹ̀kọ́ tá à ń kọ́ ó pè fún pé ká fi mọ àwọn mọ̀lẹ́bí wa ìbáà jẹ́ bàbá wa ìbáà jẹ́ ìyá wa ìbáà jẹ́ ọmọ ìyá wa ìwà ṣe kó àwọn kẹ́kọ̀ọ́ dáadáa tán ìwàkiwà láwa mà ó sẹ́wọ̀n kí n tọ́ pọ̀lọpọ̀ ọmọ máa ṣe nù wọ́n ti kẹ́kọ̀ọ́ tó dáa àwọn wà nílò bí ẹni tí wọ́n kọ́ pé àgbọ̀dọ̀ fi sọ láti ṣeré láti gbàtà bá ti bàlágà òun yìí wá ti sọ̀láàtì ẹ dákun kí wọn á lórí kọ́ gbogbo ẹni tó sì wà lé wọn ètè sọ̀láàtì tó wọn ò rí wọn kọ́ lẹ́kọ̀ọ́ àbí sọ pé ẹm agbọ́nú ẹ̀kọ́ tá a gbọ́ lánàá pé a gbọ́dọ̀ máa ṣe sọ̀láàtì tó gbogbo yín pátá ẹ̀yin ará ilé wa já máa ṣe sọ̀láàtì wọn ní sọ ẹ̀yin mọ̀álímù wa sẹ́yìn náà ṣe lánàá tẹ́ ẹ gbọ́ <laughs> mọ̀álímù tẹ́ ẹ ṣe sọ̀láàtì tó wọ́n ní wàhálà يأمر الناس بالتقى طبيب يداوي الناس وهو سقيم ẹni tí ò ní bẹ̀rù ọlọ́ tí sọ pé dàbí ni tí ń tọ́jú àwọn aláàárẹ̀ tó náà gbádùn tálọ́ ẹ̀kọ́ kọ́kọ́ fún lábẹ́rẹ́ orí ara rẹ̀ lọ́yẹ̀ kọ́kọ́ fún lábẹ́rẹ́ bàbá alágbo ẹ̀ ń kí àgbo bà ibà ló sì ibi tá a dùn sí ni lónìí abẹ́ lọ́wọ́ abẹ́ lẹ́dàá wa kọ́dà kò kọ́ ràn wá lọ́wọ́ kó jẹ́ ká lè máa fi àwọn kẹta ń gbọ́ ká máa fi ṣe wa wò ká má gbọ́ fún pé ó dìbà lẹ́jọ́ sí wa lọ́rùn kọ́nà sí láwùjáde fún wa láyé ń bí àti lọ́la òkèèyàn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wọn ní pé nínú àkọ́wá ó ní tó bá wẹ̀ tàbí àwọn ọgbà ó ní ó ti ní ìbàdàn lẹ́yìn tó wọ́n gbà lọ sí ibi tó bá ti lọ tó wọ́n tà ẹni tí òun tó ẹ ń tọ́ pé kẹ́ni tó bá ṣiṣẹ́ kó gbowó iṣẹ́ tó bá ṣe tó bá yẹ kó bá ṣiṣẹ́ lódodo àmọ́ pé yí báyìí pàtó lọ gbọ́dọ̀ gbà kò sí lápọlọ ẹmẹsìn kan so ìwọ fún ònìgbà fún so tó bá wọ fẹ́ni tí ọba ra nǹkan iye báyìí lòun fún ọ tó sì wọ fún ọtọ fẹ́ gbà náà ẹ jọ san fúnra yín tó bá sì wọ fẹ́ni tó bá ta nǹkan náà bẹ́ẹ̀ àmọ́ pé dandan ten percent làá gbà eléyìí ò sí lápọlọ kan. Eh, nípa ọ̀rọ̀ ìlà àtẹ̀kàn ìpè ṣé ìlànà àwọn ìlànà náà láti sọ yóò sì fara mọ́ yóò fara mọ́ kí wọ́n máa bu ọ.